الحمد لله <clears throat> الذي أحيانا بعدما أماتنا وإليه النشور اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وسلم تسليما كثيرا مزيدا أما بعد كتابنا زاد المعاج في هدي خير العباد للإمام العلامة محمد بن أبي بكر المعروف بابن القيم عليه رحمة الله شرع زاد المعاد أغناني تسواجت موائل عقد المصنف فصلا <clears throat> جديدا بقوله فصل في ملابسه صلى الله عليه وآله وصحبه وسلم الموا وني أقولي تنتون تاتون فهم نقع النبي و عليه الصلاة والسلام ونني àwọn aṣọ tí ó ń ṣe ọlọ́run ọba wọ aṣọ rẹ̀ aṣọ wíwọ̀ tó ń ṣe ọlọ́run ọba wọ̀ eléyìí àlàyé èyí tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn ọwọ́ àbẹ́ èyí tó ní ṣe pẹ̀lú àdámọ́ tí abintalẹ̀pẹ̀ ní àṣà àṣà tànàbí náà bá wọn jọ rẹ̀ bọ́n ṣe múra nìyẹn bọ́n ṣe múra òun lélẹ́yìí tó sì jẹ́ pé bẹ́ẹ̀ náà lànàbí náà múra bẹ́ẹ̀ lòun náà wọ̀ èyí tó sì ní í ṣe pẹ̀lú èèwọ̀ tànàbí ni ẹ ṣọ́ra ẹ gbọ́dọ̀ wọ ilé yìí èèwọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó súnmọ́ kí gbogbo eléyìí kó jẹyọ lábẹ́ àkórí olùmọ́wá bẹ̀rẹ̀ wọn ni kánatiláhu ìmáàmá tún. تسمى السحاب كساها عليا وكان يلبسها ويلبس تحتها القلسوة وكان يلبس القلسوة بغير عمامة ويلبس العمامة بغير بغير قلنسوة وكان إذا اعتم أرخى إمعمته بين كتفيه كما رواه مسلم في صحيحه من حديث عمرو بن حريث قال رأيت رسول الله صلى الله عليه وسلم على المنبر وعليه عمامة سوداء قد أرخى طرفيها بين كتفيه olùmọ̀wá ní nínú tànàbí wọ̀ òun náà ní láwàní ìmáàmà láwàní láwàní ànábì orúkọ rẹ̀ a máa jẹ́ astahab ẹ̀rí kàtàhà àlìyà àlì ló padà gbé láwàní yìí fún pé wọ́n máa wọ̀ ìyẹn ni pé kó máa lò wọ́n máa lò ẹ̀rí wọ́n lò kẹ́lìmọ̀ al-kiswa kàtàhà aliyan torí pé gbogbo tí èèyàn bá ń lò bàtà ní wíwọ̀ náà ni láwàní ní wíwọ̀ náà ni aṣọ ni wíwọ̀ náà ni ọ̀padà gbé fún àlè pé ìwọ ni ọmọ lò wọ́n ní bí ìgbà tí èèyàn ni ìwọ ni ọmọ wé wọ́n ní láwàní ànábìbí ṣe lò kánà yalbasuha. ويلبس تحتها القلنسوة àmọ́ wọ fìlà nígbà míì yóò kọ́kọ́ dé fìlà yóò wá wíláwà nílé وكان يلبس القلنسوة بغير عمامة nígbà míì yóò dé fìlà lásán tí ò ní wíláwà ní. ويلبس العمامة بغير قلنسوة بغير قلنسوة nígbà míì ó sì lè wé láwàní tí ò ní dé fìlà sí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ọwá tàbá fura sí àkórí yìí níbo náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti ibi tí èèyàn máa ń wọ̀ sókè lórí lókè wọn ò wulẹ̀ tí ì sọ àrídá wọn ò tí ì sọ àlìzà àtàwọn nǹkan míì tó ń ṣe ọlọ́run ọba tí wọ̀ bó tiẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe lábẹ́ àkórí àwọn ìfọ́síwẹ́wẹ́ ibẹ̀ nínú kìtáàbù sàmáì táwọn olùmọ̀ dá ṣe lọ́tọ̀ ògbón tó ní ṣe pẹ̀lú nǹkan iṣẹ́ ìlò tó ń ṣẹlá Muhammad aleyhi salatu wa salam tó lò nínú àwọn àkíyèsí lábẹ́ ọ̀rọ̀ yìí òun náà ni èyí tí àkọ́kọ́ sọ níwọ̀n báyìí pé òkè náà ti bẹ̀rẹ̀ ẹ̀rí pé òun rí ibì kankan mú wá pé ànábì máa ṣírí lẹ̀ ànábì ṣírí lẹ̀ ẹ̀rí eléyìí náà yóò máa jẹ́ fẹ́ni tó bá fẹ́ jẹ̀ràn irú ṣèṣì ó dá púpọ̀ tọkùnrin tó bá fẹ́ jáde kéèyàn má máa ṣeré lẹ̀ kódà ọwọ́ anú ẹgbà wa lọ́dọ̀ àwọn apá kan nínú àwọn sàábé nínú ilé ẹ má fẹ́ yẹn náà fílà wọ́n yìí ṣeré lẹ̀ ọkùnrin là ń sọ o kódà ọmọ ọkùnrin kéèyàn máa gbìyànjú ẹ̀rí ìgbà tí wọ́n bi Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wípé kìlódé inú ilé lọ wà ó ní tí wọn bá fẹ́ jáde tàlejò báyìí wà wọn tí wọn ó sì rí rẹ̀ ní àmú wọn wà kìnnì kan dé sórí fàlọ́hu haqqu an yustahya min ọlọ́wọ́n ọba gan ọ yẹ kí yẹn ní tìjú kọ́nà bí yẹn yẹn náà fìlà nulẹ̀ kọ́ wà kàn dé sórí eléyìí nínú àwọn ìṣe òjíṣẹ́ ńlá Muhammadu ni ẹlẹ́kẹta nínú àkíyèsí lábẹ́ ọ̀rọ̀ yìí òun náà ni pé láwàní gàgà ǹjẹ́ tá a lè pè ní súnà òjíṣẹ́ ńlá Muhammadu ni ó lè jẹ́ súnà látara bànábì ṣe bá wọn jọ rẹ̀ Abu Jahali olùláwàní Abu Làábì olùláwàní àti gbogbo àwọn ìjọ ànábì ẹ̀rí bó ṣe bá wọn nìyẹn ànábì náà sì máa múra bẹ́ẹ̀ anábì náà máa múra bẹ́ẹ̀ àwọn sàábé náà máa múra bẹ́ẹ̀ báwọn kẹfẹ́rí dógún àwọn náà máa ṣe kí ni ìyá àtẹmúùn àwọn náà máa lo láwàní so ló fi jẹ́ pé àti sọ pé láwàní ẹ̀sìn ní ogun ọ̀bọ̀ o ogun ọ̀bọ̀ lára ń tọ̀ ó sì bọ́ yóò nùnú náà ni kò sí ní tí ó fi ṣe torí pé ọ̀rọ̀ láwàní àfi tí yẹn bá sọ pé dọ́sà kàn mí ni pé ẹ̀rípa ti pàkíyèsí sílé iná tí yẹn bá ní anábìsà tiẹ̀ lò ògèdè pólò yìí èmi náà jẹ́ ẹ̀ràn pólò mo fẹ́ lò àmọ́ kì ṣe pé n ti yan establish wípé ẹni tí ò lò láwà ní kò lóore tó ẹni tó lò láwà ní ṣùgbọ́n ó lè di àṣà ó lè dọ̀ṣọ́ fún àwọn ìjọ abílù àwọn ìlú kan bẹ lóde òní bí yẹn bá ti jẹ́ àfa olùpèpè onímọ̀ àbọ̀mọkéwú kò gbọdọ̀ sọ̀rọ̀ ń ta àfi kan rí i pé kò gbọdọ̀ tẹ̀ jáde àfi kan rí láwà ní lórí ẹ̀ àdójútì ni yáa ah, wọ ẹ̀yìn àfa náà ni láwà ní rẹ̀ ń kọ́ kò tí ẹ̀ kọ́ ó ṣòro bó ni ó ṣe sọ̀rọ̀ bó ni ó ṣe bọ́ síwájú. Si ó túmọ̀ sí pé nǹkan ó ti di àṣà láwùjọ tán fi mọ aṣọ́ràṣà àwọn ènìyàn láwùjọ àwọn míì tí wọ́n lè má jọmọ́ láwà ní kó jẹ́ kí ni àdàborí àdàborí táwọn míì dídé fìlà ó tún wá lóríṣiríṣi fìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí àwùjọ ní dìtánì rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó bá wá ṣẹlẹ̀ báyìí fàlàádàtú mọ́hàkà tó wá sí pé tí wọ́n gbà wípé àwọn ẹni yìí àwọn ẹni àpọ́nlé àwọn olùpèpè ní wọ́rú ẹ̀ àwọn àfáà àwọn báyìí báyìí so ó ti di tó yẹ kí ẹni tó bá gbọ́ súnà nábì yìí kó àdáptì pẹ̀lú ṣèṣì àwọn aráàlú rẹ̀ yẹn níbi tá a ti lọ́ọ́ òun ní àlàyé lórí ìṣesí mẹ́ta tó wá tó rìnlẹ̀ pàǹdàbí àmọ́ ṣe bẹ́ẹ̀ a máa lo láwàní àti fìlà a máa dé fìlà lásán a ó sì lè lo láwàní tí ò ní lo fìlà olùmọ́wá ní tọ́ba wa lo láwàní wọ̀kánná ilé àkàm tọ́ba lo láwàní arọ́kọ ìmáàmẹ́ta ò bẹ́ẹ̀ ní kàtẹ́ẹ̀ yìí máa ní ẹ̀ka lẹ̀ séjìká báyìí ìyẹn ni pé yóò sẹ́kù sí èjìká al-irkha ó yàtọ̀ sí èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí lọ́dọ̀ àwọn oníláwà ni àwọn afáwa oníláwà ni àwọn wí tí wọ́n báyìí omi ìgbọ́n tọ́pa mẹ́wàá yóò jù báyìí níjú bẹ́ẹ̀ lọ wọ́n ní àwọn kan pariwo ńgbà kan pé aṣọ tí wọ́n lọ́jà àwọn lọ́wọ́ àyín ló sì fà wọ́n wù wá báyìí wọ́n wà ká mi wọ́n á mọ̀ mélòó náà wọ́n wọ̀ tí wọ́n ń faṣọ ń sọ ṣùgbọ́n láwọn ní òjíṣẹ́ ńlá Muhammad alayhi sallam ẹni tó bá mọ àwọn ará Sudan wọ́n ṣe wí láwọn àyìn wọ̀nyẹn tí wọ́n bá wo ìtàn ẹ̀rí yóò wá sẹ́kù báyìí ọlọ́run sọ wá àwọn bá ti bá tàbí ká sàárì ránṣẹ́ wọn tó máa ń parí ẹ̀ sí ìtumọ̀ ìrẹ̀ká بين كتفين هذه هي الصورة القريبة من اعتمام النبي عليه أفضل الصلاة وأتم التسليم سوفين الدعسي يستكو لجميل جبائك pé bó ń ṣe ọlọ́run bó sì ti bá àwọn àjọ rẹ̀ tí wọ́n máa wí yẹn. كما رواه مسلم في صحيحه من حديث عن عمرو بن حريث قال سبي لني النبي رأيت رسول الله صلى الله عليه وسلم على المنبر ولورا النبي لوري منبر باي وعليه إمامة سوداء قد قل لواني تلو دودوني هنا أني دي كدارجو torí pé àwọn kan tún bẹ wọn ti tó le gbàgbọ́ tí ò sínú lànà òjíṣẹ́ ńlá Muhammad lábẹ́ láwàní dúdú àwọn Rafida alayhim minallahi ma yastahiqun àwọn tó ń pè ní ṣíà àwọn ti tún sọ láwàní dúdú yìí di àdìsọ́kàn kan wọ́n tún wá sọ di ipò ẹni tó sì wà ní lẹ́bù láwàní funfun kò gbọdọ̀ ló láwàní dúdú lọ́dọ̀ àwọn Rafida so wọ́n tún sọ di kò kan wọ́n sì nígbàgbọ́ kan wípé bọ́ọ̀ bá dìde nígbà táwọn èèyàn ń gbapò nínú sufi náà kútúrú góòsù tó bá ti di kinní kan wọ́n ní àwọn orúkọ yẹn ọ̀tọ̀ làwọn náà ní dúdú ọ̀tọ̀ so wọ́n wá ní ìgbàgbọ́ kan tí mímọ́ oyélùmọ̀ wa wọ́n lè ráyè yàgé bẹ́ẹ̀ ìmáàmà tó sàwùdà ànábì lò àmọ́ kì í ṣe dúdú báláwo àkọ́kọ́ nù. No ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀kọ́ kan ló ṣẹlẹ̀ hadithi lọ́dọ̀ àwọn onímọ̀ ọkùnrin àṣàbẹ tó gbà wáyé amúrí nọfọrẹ yìí ọfẹ sàlàyé pé kódà níjọ́ kan òun torí pàdánù sábà máa ń wọ èyí tó sì pọ̀jù nínú aṣọ wíwọ̀ ànábì òun náà ni fìyàbùn bíò aṣọ funfun fàkàrà yọjú bùhù al-akhdar mina ó sì fẹ́ràn nǹkan green ọjọ́ kan náà ó wọṣọ pupa àmọ́kẹ́sẹ̀ pupa báláwo tó là náà ni so irú ẹ náà tẹ̀lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ló jẹ́ kí tàbí yìí ó sọ ogoro àwọn àdìsí báyìí ó ní ìtọ́bádé lọ́dọ̀ àwọn onímọ̀ hadith ní ṣókí olùwárí níjọ́ náà àmọ́ láwọn àdìdúdú ló lò qad arkha tarafiha bẹ́yìn náà kàtìfẹ́ yìí ọ̀dà ẹgbẹ́ rẹ̀ ọ̀dà sí èjìká báyìí ó ní ọ̀fẹ́ gẹ́gẹ́ bí àwòrán ta sọ lẹ́ẹ̀kan olùmọ̀wá ni wọ́n fi mùsùlùmí ẹ̀rọ ó rẹ̀ lẹ̀ nínú sọ̀fẹ́ fún mùsùlùmí Jábir ibn Abdullah. أن رسول الله صلى الله عليه وسلم دخل مكة وعليه عمامة سوداء حديث جابر ó lọ ànábì wọ mọ́kànjọ́ kan ó sì tún lo láwàní dúdú tó túmọ̀ sí pé nígbà míì ẹ̀rí ó túmọ̀ gbogbo eléyìí yushir ìpè ànábì ń tọ́ka sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan toríjọ́ kan náà wọ mọ́kà irú mọ́kà ó lọ ànábì wọ̀ tí wọ́n lo láwàní torí pé gbogbo bíyẹn bá fẹ́ wọ mọ́kà láti sànàbí bá ti rìn àjò ọ̀pọ̀lọpọ̀ mọ́kà tó wọ̀ bó lọ́wọ́ ó wọ̀ lẹ́nu tó ṣe ń múra ni bí yẹn sì fẹ́ ṣe ń múra ìjẹ́ kó tó yẹ kó da nǹkan borí kò ní da nǹkan kan borí o ṣùgbọ́n àwọn occasion kan wà òun làwọn àdìsí ń tọ́ka sí tó ṣe pé ànábì ò lẹ́mìí àti ṣe ń múra gẹ́gẹ́ bí ìgbà tó ṣe tó jagun fatiu maka bẹ́ẹ̀ náà ni ìgbà tó wọlé láti ṣọ̀nẹ́yìí. nígbà tó lọ tó padà wá jáde padà ṣe òun lọ òun ni pé òun náà tún sọ pé ọwọ́ mọ́kà wà lẹ́yìn ẹ̀mẹ́ mẹ́tò sàwùdà ìyẹn ni pé kò lẹ́mìí àti ṣe òun mọ́ra ń jọ náà láwọn àní tó lò kọ́lọ̀ rẹ̀ jẹ́ black ó ní fi hadithi jábìr dùn ábá fàdálà àlà àná ha dáìmà bẹ́yìnà kàtìfẹ́yì wọ́n níbi tí àdìsù jábìrì yìí òun kàn ló lu láwàní ni kò ṣàlàyé pé ọ̀dà sí èjìká àbẹ́yìn wọ́n ní tó túmọ̀ sí kékeré ṣe gbogbo ògbà ni láwàní yẹn tún máa rí bẹ́ẹ̀ níjọ́ mi ó lè wé níwè simple irú eléyìí náà ó pọ̀ lọ́dọ̀ wọn bí tí ò ní níbi kí èèyàn da èyí tó ṣẹ́kù wọ́n kọ́ ní yóò olùmọ́wá ní innahu dakhala ó ṣeéṣe ká ní tó gbà lérò pẹ̀lú àdìsí tí tàbí ìfẹ́ ká mà innahu dakhala makkata wa alayhi uhbatul qital wal maghfaru ala ra'si falaysa fi kulli mawtinin ma yunasibuhu falabisa afwan falabisa fi kulli mawtinin ma yunasibuhu wọ́n ní ó ṣeéṣe ká ní wíwọ̀ mọ́kà náà bí wọ́n mọ́kà yìí ó palẹ̀ mọ́ ogun ni ó palẹ̀ mọ́ ogun ni tó àwọn ará mẹ́ka láwọn àsìkò tí wọn ò tí ì ṣe fatihu mẹ́ka wọn ò tí ì anábì ọ̀ma tó lè ṣẹlẹ̀ ibà wọn náà dáa dó níbi Hudaybiya so ìwọ mẹ́ka sanabi wọn mẹ́ka pàápàá jùlọ fi fatihu mẹ́ka nàbí òkè àyè mọ́ wọn lè sọ́ọ́ dogun tó fi jẹ́ pé anábì ọ̀wọ́lé níwọlé ẹ̀ńtọ́lọ̀ ṣe ó múra tọ́lọ̀ ṣe torí kí wọ́n ti ṣe kínní wọ́n ti ṣe àwọn nǹkan kan láwọn àsìkò kan ṣùgbọ́n ìwọ̀n gba nábì àtàwọn sàábì ni pé àtẹ̀fẹ́ fọmọ́kà yìí mọ́ kò gbọ́dọ̀ ṣẹ́bọ mọ́ ní gbogbo àyíká ilé olúwa láàrin yìí ibẹ̀ ni jábìrì fi ń ṣàlàyé pé ọwọ́ àwọ̀ mọ́kà ó sì lò láwàá yìí torí pé ẹni tí ó sì múra abẹ́ni tí ó sì hajj kò lè wọ mọ́kà kó tún dé nǹkan sórí ewọ́ ní ní mahdhurati al-ihram èèyàn gbọ́dọ̀ gbé ara mi kó tún dé nǹkan sórí mọ́ ó ní torí pé wa alayhi uhbatul qital ànábì palẹ̀mọ́dógún ni o àyè má ìjà wọ́n lè yọwọ́ ọjà wal kọ́dà níta ànábì tún dàbò rí bíi àwọn irinṣẹ́ tí àwọn kókó kókó ìgbé wẹ́yà tó máa fẹ́ káyàn kan wọ́n fẹ́ tàfà tí ó borí ibẹ̀ lórí ànábì wọ́n ní falẹ́ bí sàfihì kó lè mọ òfin máa yóò náà ti bò gbogbo ohun tó ṣe déédéé àsìkò kọ̀ọ̀kan àbáyé kọ̀ọ̀kan òun ànábì máa wú ọ alayhi salatu wa salam ìtọ́fà tí àdìsí fi wá báyìí báyìí náà ládùúró ní inṣàlá lórí ọ̀rọ̀ láwàní lọ́lùmọ́wá ti gbé èyí tí ó ń ṣe ọlọ́run ọba tó ń rin ilẹ̀ tó ń ṣe ọlọ́run ọba lò láwàní níwọ̀n bá sókè tó sì ní ṣe pẹ̀lú ìdájọ́ láwàní yìí tó hàn òun náà ní ibi tí ìtọ́ka wáyé lórí ẹ̀yìn wal ilmu inda اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نسألك حسن الختام في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك